وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا قلوا أني وأن نبي محمد صلى الله عليه وسلم أنا وجور التي كن قال والتي إذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا نباتي بابا لا وأبو الأنبياء النبي إبراهيم عليه الصلاة والسلام olùwà nígbà tí ibrahim ń ké pe ọlọ́run ọba rẹ̀ wípé rọ́bì jàlhàdà baladan amina nínú àwọn tí olùwà yọ̀ǹda fẹ́mi àtiwọ́ tí ó sì dá ká máa lò ó gbogbo gbàtà bá fura pé a níbi ìrànlọ́wọ́ ọlọ́run òun ni kéèyàn máa pé rọ́bì òun náà ni rọ̀bí kò sí yàtọ̀ ní rọ̀bí àti kíni àti rọ̀bí but gẹ́gẹ́ bí òṣìlúbò kìtàbàtì mushaf bí wọ́n ti kọ alkùránì kẹrí mú kalẹ̀ rọ̀bí yá àti bẹ́ẹ̀bí rọ̀bí wọ́n ìsábà àti kíni wọ́n ìsábà kọ́ àmọ́ kankan náà ni rọ̀bí àti kíni rọ̀bí ìyẹn ni pé ìwọ olúwa ọba mi anabi ibrahim ń pe ọlọ́run ọba bẹ́ẹ̀ níbi ni a ti pàkíyèsí wa ní tí a ti wí lọ́pọ̀lọpọ̀ gbà bẹ́ẹ̀ ọba tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run lè dùn áì àdàb lè dùn áì àdàb àdúrà náà lẹ́kọ̀ọ́ téèyàn máa lò bọ́ba fẹ́ bẹ̀ ọlọ́run nínú ẹ̀kọ́ ìtọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run àdúrà bá nẹ́bùá muhammad sallallahu alayhi wa sallam ti kọ́ wa ọlọ́kùnrin kan wọ mọ́sálásí ńjọ́ kan ànábi wa rí ti ń sàdúrà ọwọ́ lé ń jẹ́ ọkọ̀ wí ni pé olùwà fún mi ní nǹkan báyìí sì nǹkan báyìí fún mi sì nǹkan báyìí fún mi mo fẹ́ nǹkan báyìí ngba nabi gba nabi ni ama haza fakọdis taajala ama haza fakọdis taajala ẹ̀rí lẹ́yìn tí ń pé ọlọ́mbùnmi ọlọ́mbùnmi yìí ó ti kánjú ó ti dégéní ó ti kánjú. ìtumọ̀ tá ànábì ń bẹ̀ ń bí ọba tí ìyé wa ànábì ńlá yé wa lọ́nà bòmí sọlọ́lọ́hùn ọ̀rẹ́sọ̀lẹ̀ nínú hadithu ṣàfáà ànábì ní bọ́ba díjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà tí gbogbo ọmọ ànábì adama bá wà nù dààmú àti dààbò gbogbo ọmọ anabi adamu ọsàrí lọ bá bàbá wa bàbá wa àgbà anabi adamu aleyhi salam tọ ó dójú ẹ lónìí o ntí ọba fi gbà wá lẹ tó wí fọlọ́hún kọ́sánú wa wọn lọ anabi adamu ọyẹ pé òní yìí kọjá ntí mo lè fẹ̀mí ẹnìkan balẹ̀ pé mo ní nǹkan kan tí ń wí fún fọlọ́hún wọn gbogbo wa á darí á lọ̀dọ̀ ibrahim abul anbiya aleyhi salatu gbogbo wọn ni wọn yẹ ẹ tọ́ra nàbí lọ́lọ́run rìsáàbù ọ̀nà ọjọ́ náà fún sallallahu alayhi wa sallam òun ni gbogbo ẹni tí wọn bá pẹ̀rùn tán ànábì níbo bá fẹ́ kí òun ó sì pẹ̀rẹ̀ nírú tá ń wí yìí ó ní price o ó ní consideration o kí ni price rẹ̀ ànábì ní gbogbo ìgbà tí ọba gbọ́ tí muhazzinu bá pẹ̀rùn tán béèrè nǹkan kan fẹ́mi náà. وصلوا الله لي الوسيلة فإنها مقام لا ينبغي إلا لأحد من بني آدم النبي نيبالون قيكو فمني الكني الوسيلة nítorí pé ọlọ́run fi mà mí pé ipò kan ni tóun ò ní fún ju ẹnìkan lọ nínú ọmọ ànábì àdámà mo sì fẹ́ kó jẹ́ mi sọlọ́lá ọ̀rọ̀ sọlọ́mù gbogbo ẹni tí wọ́n bá pẹ̀rùn tán tí ọba tí màdúrà tí wọ́n máa ṣe lẹ́yìn irun lọ́kọ̀ o ànábìyẹ sábà sọ pé bẹ́ẹ̀ bá ṣe nǹkan báyìí ní tòun ṣe nǹkan báyìí fún yín àmọ́ wí ń bí eléyìí pé gbogbo ẹni tí ọba jẹ́ pé lọ́jọ́ tí ó le tó ń ròyìn rẹ̀ yìí halatilahu aṣàfà tí ó di ẹ̀tọ́ fún un pé kí n ṣe pẹ́ẹ́rẹ́ ànábìyẹ náà máa san price rẹ̀ látàyé o yóò máa mú consideration rẹ̀ wá lórílẹ̀ ayé o kíni kọ̀nà lówó kọ̀nà ní nǹkan kan àmọ́ máa tọrọ wàsílà fàánẹ́bí each time tọ́ bá ti gbọ́ tí mo àdínú bá pè mí. بولا ماوي اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة هاتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته ọ̀rí pé àwọn nǹkan mẹ́mbẹ́ tí wọ́n máa wí tí ọ̀ jáde nù tí awí nísìn èyí torí pé alẹ́ máa ní gbogbo àwọn ìyókù ẹ̀sìn yọ́kù ń bẹ́ ibi tí bídí àti bẹ̀rẹ̀ náà nù. fàdárájà tọrọ fíà ìnákàlá tó lé fún gbogbo yóò sí ní àdísì o wí ma bá nábì ti wí ohun sọ̀rọ̀ sọ̀rọ̀ ànábì níbẹ̀ yẹn bá ti ń wí bẹ́ẹ̀ hàlàtìláhù ṣẹ̀fà ó ti gba láìsẹ́ẹ̀sì kí n sì pẹ̀rẹ̀ látàyè nù. ẹ dákun ẹjọ́ mọ́ wa la ìṣẹ́jú mélòó ọjọ́ mélòó ni ó gbọ́ kó tó kọ́rù àdúrà yìí gbogbo ẹ̀ bá tó papọ̀ léyìí tọ́wọ́ ọ̀tẹ́ńtíkì tá a wí kò ju sẹ́ńtẹ́ńsìsì mẹ́rin lọ kọ́lọ́nkọ́ mọ́sàásì rọrùn fún mi àtẹ̀yìn o. ká tó padà sórí ọ̀rọ̀ rọ́bì ká sọ ìdájọ́ fíkìú kan láàrin ọ̀pọ̀lọpọ̀ ní máa pé wọ́n ń pèrún yàyín wọ́n ń pèrún bẹ̀rún wọ́n ń pèrún kọ́lẹ̀ lómi inú rédíò ó pe amúnipèjì ẹ̀ fm náà pé ṣé gbogbo ẹ̀ náà láàmú láàmú tẹ̀lé torí òfin kejì ni pé ànábì ní bí muazinu bá ń pèrún fàkúlù mẹsìlámà yàkúlù bí bá ti ń wí wọ̀nyí náà máa wí tẹ̀lé bẹ́ẹ̀ bá wá wí tẹ̀lé tán ẹ̀ wá tọrọ àdúrà yìí fún mi ìdáhùn lórí eléyìí nínú àwọn àlùfáà wa ọlọ́nkọ́mọ́sà kẹwọn ṣẹ́kùnà ibn ọ̀fẹ̀mẹ́n rahimahullah àwọn ni wọ́n dáhùn rẹ̀ pẹ̀lú fíkíw èèyàn ti gbọ́rọ̀ ànábì yé tààrà sallallahu alaihi wasallam wọ́n ní tá ànábì yìí ni pé idha sami'tumul mu'adhdhin idha sami'tumul mu'adhdhin bẹ́ẹ̀ bá gbọ́ kínni tẹ́ẹ̀ bá gbọ́ mu'adhdhin tí ń pèrún ẹni ó ti wá pẹ̀rùn kan kalẹ̀ látọdún mẹ́wàá àbọ̀dún márùn-ún táwọn kan rìkọ́dù ẹ̀ kalẹ̀ tí wọ́n wá ń plé rẹ̀ ní àti amóni àti fm àti gbogbo ẹ̀ èyí ń wò sínú ìdásẹ̀mẹ́ tún àlùmọ́ àdé fatiwa baba ibn ọ̀fẹ̀mẹ́nu rahimahullah pẹ̀lú fíkìwò àti gbọ́rọ̀ ọlọ́run àti tànẹ́bí yìí àmọ́ bẹ́ẹ̀ yẹn bá wá wà ní mọ́sálásí tí ń gbọ́rùn ọ̀nà mẹ́rin ṣé mo á dénú kí gbogbo wọn gbogbo wọn náà ní kọ́ tẹ̀lé ìdá sami'tum al-mu'adhdhin àmọ́ akáwá mọ̀ pé òfin ọlọ́run ni pé la yukallifu Allahu nafsan illa wus'aha bàbá wa di pé bí wọ́n ti ń pè é in tí ọ̀ lágbára àti wá tẹ̀lé gbogbo wọn àti time ìyẹn ọlọ́run rí ibi tí ọ̀ lágbára mọ̀ àmọ́ lápèjúwe eléyìí pé tiẹ̀ tán lótú wọn gbọ́ tí wọ́n tún bẹ̀rẹ̀ mí mọ́jọ́ oṣù ọ̀ àmọ́ ogun wọn ń pè lẹ́ẹ̀kan náà ètí ọba wa lágbára ló lọ́ọ́ máa fọ́lò nù wọn ó sì ṣàdúrà lẹ́yìn rẹ̀ ẹnu exception ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìrùnnú rédíò àbí ìrùn gbogbo ọ̀nà tá a máa fi pẹ́pẹ́ nìkan kìí ṣe pé muhazzinu ní ń pè ó ti pè kalẹ̀ pé kọ́dà ẹlòmíì eléyìí tí wọ́n rìkọ́dù stúdíò ló ti lọ́ọ́ rìkọ́dù ẹ o kò pè ó fíkìrù bàbá ibùdó ṣe fẹ́ nínú o nígbà tó ń rìkọ́dù rẹ̀ ṣé ń pè ó ni ليس بمؤذن والنبي صلى الله عليه وسلم قال إذا سمعتم المؤذن lórí eléyìí náà kẹ̀ẹ́tì ìdélẹ̀ wa ń bí àmàkàmà ké kalẹ̀ àwọn àlùfáà alágbàáyé wọn ti gbé fatiwa jáde kò sí ààyè rẹ̀ nínú islam kẹ́yìn ó pé àwọn ìlú kan dán wò nísìnyí o wọ́n tẹ́ra rẹ̀ láìpẹ́ yìí ní cairo náà àmọ́ wọn succeed wípé èsè dẹ̀ ń dààmú ara yín àtún torí pé àwọn ó tún lówó nú gbogbo ẹni ọba jẹ làdáni nú àwọn ìlú dààmú yìí yọ ọmọ gba kíní yọ ọmọ gbowó oṣù pé èwo làbúrò ọmọ gba làdáni sí àyìn tó gbà sí àyìn tó gbà sí àyìn torí náà kíjọba wá gbohùngbohùn ńláńlá bọ́ba ti dàsìkò ọ̀run kí wọ́n plé rẹ̀ gbogbo mọ́sálásí ó ti ní tí ọmọ líǹkì ẹ̀pọ̀ mọ́ gbohùngbohùn yìí yọkàn máa jáde ní spíkà bíi rédíò yọ máa jáde ní spíkà òǹkàlùkù kò ní di mùhàdínù kan tó rẹ̀ tó máa pẹ̀ wọn kan àmọ́ kò bá a mú bẹ́ẹ̀ níta nàbì fi lélẹ̀ sallallahu alaihi wasallam òun ni pé bàbá ti rí ìmọ̀ọ́mù kárí kínní kárí mùhàdínù tọ́lá wa làwa kàn ń wò pé wọn kàn pè wọn ni ntọ́ kú àlẹ́yìn ẹ̀fà mùhàdínù ojú kínní ojú èjì lọ kọ́dà náà àwọn àhàdíìsù míì láàdá tí ń bẹ́ ń bi kéèyàn jẹ́ làdá ní fẹ́ ju ti ìmọ̀ọ́mù lọ ẹ̀fẹ́ deprive àwọn èèyàn múnú gbọ́ ládàwọn yìí torí náà làwọn àfáà wọn fi ṣe fatiwa lágbàáyé pé ẹ ẹ ẹ ẹ lo tẹkinọ́lọ́jì yín sọ́nà bòmíì tí ó fi wúlò fún islam kò burú kéèyàn lo tẹkinọ́lọ́jì kò burú àmọ́ ẹ̀ ń kọ́rẹ́jì gbogbo bá kọ́ àmọ́ máa jẹ́ pé ọmọ fi tako èyí tí ọlọ́wọ́ àtànẹ́bì gbé kalẹ̀ ni àmọ́ ìtọ́ bá fi ràn án lọ́wọ́ irú kéyìn òfin máìkì pẹ̀rún nísìn irú tẹkinọ́lọ́jì tó ṣe kíní tọ́ dáa ni yá ohun rẹ ọgùn yẹn yẹn kò lè ju lé mẹ́rin márùn sí àyín lọ bàbá ti gbé kíní ìsẹ́nu ọ̀rọ̀ àwọn ọmọ gbọ́ ní <laughs> máìlì mẹ́wàá ọ̀nà téèyàn fi fi tẹkinọ́lọ́jì ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ nù àmọ́ ìtí ká máa fura ìtọ́ bá ti wá di pé òun ni ó tún máa kọ bí irú nísìnyí àwẹ̀ là ń gbà yín nísìnyí kẹ́nìkan ó pọ̀hún ní kíní kan tí wọ́n fi wo sánmà ẹ̀mọ́ wulẹ̀ wá oṣù kan kí yóò sọ fún yín báyìí náà ah, ànábì ní súnmú lèrò ìyàtì wà á pèrú lèrò ìyàtì ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀nu àwọn àlùfáà onímọ̀ lágbàáyé wọn yẹ kọ́ńdẹ́ẹ̀mù ìmọ̀ o gbogbo mà tí ọba ṣe kíni tí ọba ṣàǹfààní àmì èyí tí abá tí wọ́n ń lò lọ bíi pé àmọ́ wá fi ṣe àtakò ṣẹ̀ríà ntọ́lọ̀ ń wí tá nàbí wí à kò sáyé rẹ̀ o lórí ètò ní ọ̀rọ̀ àzánù yìí kò bá mú o ogo bí wọn bá ti fẹ́ introduce irú rẹ̀ ẹ̀ láwọn afá alágbàáyé wọn ti ní ọ̀dà o pé kí mo azínú ọ wà ládàá rẹ̀ kọ́ máa gbà á kì í ṣe àrùn ìsìláàmù pé ta ni mo azínú bì ta ni mo azínú bì kóun wọn yàtọ̀ ọ̀tọ̀ náà nínú súnà nàbì ni òun là nàbì fi ní mo azínú mélòó mùhàdínù mélòó la nẹ́bi ni hmm? méjì mẹ́ta <laughs> kò ní ìdá kan máa wíwo bẹ́ẹ̀ ọba ti mọ̀ <laughs> ẹ̀rákùn òdodo ọ̀rọ̀ ni n ti ń dẹ̀ ẹ̀sìn rúnu o àyè gẹ̀ẹ́sì ń bi ọ̀rọ̀ ẹ̀sìn o bẹ́ẹ̀ ọba ti mọ̀ kọ̀dákẹ́ àmọ́ ń gbà àwọn wí méjì tí ọba mu jẹ́mi owí mẹ́ta o bá a bá ń báwe lẹ́yìn o lọ òun ní ń dẹ̀sìn rú o ọkàn dàbí ẹ̀rín ni o ọ̀rọ̀ àlìkìyàmọ̀ ọ̀gbà gẹ́sìn o mọ̀ádínù mẹ́rin lànàbì ní sọlọ́lọ́hùn àríyé wọ̀sẹ̀lẹ̀ tànàbì náà sì mọ kí ni kọ́lítì ọkọ̀ kan wọn tí wọ́n fi yàtọ̀ síra wọn ara ń táwọn àlùfáà wọnù pé ee kí mọ̀ádínù ti bí ìyọ̀ yàtọ̀ kí ti bẹ̀rù náà ṣe kí ni kọ́ yàtọ̀ bá nàbì ti fi ilẹ̀ náà nù tí ọba jẹ́ bẹ́ẹ̀ ànàbì náà ní aláwo mọ̀ádínù mẹ́rin sọlọ́lọ́hùn àríyé wọ̀sẹ̀lẹ̀ anabi ní mu'adhinu tá a mọ̀ tó gbajúmọ̀ bilal anabi ní abdullahi ibn ummi maktum anabi ní mu'adhinu tá a ń pè ní sa'adul qars. nípa báyìí ah, àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn àlùfáà tó pọ̀ ni wọ́n fi ní kí àwa ní mu'adhinu ẹ̀yọ̀ kan láàmú ẹ̀ lóun gbogbo òlu yìí ohun rẹ̀ dá ohun rẹ̀ ṣe kínní wọ́n bá ti ka kalẹ̀ ọ̀bàmù pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù ẹ̀ torí náà inú bídí àti ọ̀dà bàbá rí bí wọ́n bá ti fẹ́ introduce irú ẹ̀ kàmọ́ gbà láyé àmì mo ti wí èyí wọn ò pé wọ́n ta ko tẹkinọ́lọ́jì o ibi ọ̀dà aláwí o lánàá lánàá yìí ọmọ ìyá wa kan a military man torí ká fi ká fi tara wa jí èdè ìsìn lánàá náà ni àbí before magribi èmi rẹ̀ jòkó iṣẹ́ tí ń ṣe ọlọ́wọ́ padà jẹ́ kọ́ parí rẹ̀ kọ́ jáde ẹ léran kan pé military man yóò ronú báwọn pẹ̀lú náà fẹ́ gba ládá engineer sì tún lòun pẹ̀lú gbogbo faraidu bẹ́yàn kan bá kú iye báyìí ni ó jẹ tí ọmọ wa ti ń dàrú tí ẹlòmí ọmọ tí ọkàn máa pínpín kópin òun wá ń prógrámù rẹ̀ pé kọ́dà bó kéwúrí <laughs> prógrámù ó bí ọ pé èèyàn mélòó ló fi lẹ̀ <laughs> ìyàwó mélòó ló fi lẹ̀ ọmọ ló fi lẹ̀ ní bàbá bàbá gbogbo ẹ̀ ó sì tẹ̀ ẹ́ bí kọ̀ǹpútà náà ni yóò sì sọ fún ọ pé iye tí lámàyín ni èèlò ló ní iye tó ní ni yóò pin fún ọ ẹ dákun sí tẹkinọ́lọ́jì yìí wọn ò wúlò èyí tá à ń kọ́rẹ́jọ ń kálukú sínú wábi tí ó ti wà lìjẹ́ náà níbi ẹ̀kọ́ rẹ̀ tó kọ́ òun náà àmọ́ ẹ̀kọ́ tẹ̀yìn bá ti kọ́ tí máa fi ń di pé kíní yóò make sense ọ̀rọ̀ ọlọ́run yóò make sense iná lọ́nlọ́run o àtòrí ìmọ̀ ẹlòmíì ò mú wọ náà gẹ́gẹ́ bá a ti ń bẹ lọ́hùn kí màá ti wọ́ mú wa wọ àlùjọ́nà àmọ́ kọ́lá kìí ṣe máa kíwú nìkan gbogbo tí èèyàn bá máa gbìyànjú kí kó lò kọ́lọ́ńkọ́ mọ́sá ṣe rọrùn fẹ́mi kọ̀ọ̀kan torí náà mo lára ń taari mú bí àyà yìí ni pé lè dùn á í àdàb àdúrà ní ẹ̀kọ́ ẹni tí ànábì ní ọkànjú mo ní bàbá gbọ́ntà ànábì ń wíyé ànábì wá là níbi hadithu shafa ànábì sọ̀rọ̀ sọ́lọ̀ níbi gbogbo wa bá wá dààmú lọ wá ta dààmú lọ ẹ̀yìn wọ́n wá padà sọ́dọ̀ wọn ànábì muhammad sọ̀rọ̀ sọ́lọ̀ níta ànábì ń tọrọ náà nù pé kò ní tọ́ sí ẹnìkan náà máa ànábì adama àfikínni àfihàn kan ṣoṣo ẹ sì máa bá mi bẹ lọ́hùn èmi mọ̀ ibi táwa ń lọ ni pé bá nẹ́bì tí wàá tó lọ́dọ̀ ọlọ́run yẹn náà ànẹ́bì ní bàbá wa dìjọ́ náà òun ọ̀kàn ní kàn já gírì pé ọlọ́dàkùn forí jì wọ́n <laughs> jẹ́ wọ́n máa lọ ànẹ́bì ní fa asùjúdú tàṣà làárùṣì ní wàá lọ forí kanlẹ̀ ní di ara ṣe ọlọ́run ànẹ́bì ní màá wá yin ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá báwa ti máa wí yorùbá yẹn ni pé wọ́n máa yin ọlọ́run kódà nẹ́bí sọ̀sọ́lọ́m ní wábí mahamid lam akun àrífọ́ ànẹ́bí lóun ó fi àwọn nǹkan mí ìyẹn ọlọ́run tó ń gan ọ̀mà nísìn ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ kọ́ òun gbà wọn sọlọ́lọ́ ọ̀sọ̀lọ́ ànẹ́bí níbo ń bá wá ànẹ́bí lóun ọ̀mà gbà tóun ó ṣe lórí ìforíkalẹ̀ yìí kè béèrè nǹkan kan o kè ṣe kí ni ọlọ́run máa ń tọ́ fẹ́ béèrè o àmọ́ kì í tí ìyanu rẹ̀ béèrè ọlọ́run ò sì ní tìpa fún ọ ọlọ́yin títí títí ọlọ́run wa sọ fún un pé ń bẹ́ẹ̀ nù bẹ́ẹ̀ ànábi ló wọn ọ̀ma iye wákàtí iye ọjọ́ iye oṣù tó ń fi wà níforí kalẹ̀ bẹ́ẹ̀ títí tọ́lọ́run ó fi wá pé ẹrùfà rasak wọ́sẹ̀l tọ̀tọ̀ wọ́ṣfà tùṣàfà ẹrùfà rasak ní báyìí wàá gborí òkè ọ̀tọ̀ àti rí pọ́ mọ̀ wá lọ́lọ́run wọ́sẹ̀l tọ̀tọ̀ gbogbo ń tọ́ba fẹ́ ni ó béèrè á fún ọ wọ́ṣfà tó ṣàfà sí pé gbogbo ẹni ọba wọ̀ á gbà pẹ̀rẹ̀ fún wa ànábì nígbà wọn lòun ṣẹ̀ṣẹ̀ wá sí pẹ̀ níta ànábì ń wí ń pinnu pé àmà hàdà fàkọ́dí tààjàlà á yin ọlọ́run ni á kí ọlọ́run bó ti fẹ́ ẹ̀yin ò tó tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ nínú àdáàbò dùn áwùn anabi ibrahim ní rọ́bì ìyẹn ni pé mo sọ̀rẹ́ńdà ara mi pé ẹ mọ̀ tó máa rọ́bì ẹ my lord ní lord gidi àtọ̀fẹ́ni tí wọ́n ń tàn tó ń pè my lord yóò ní ẹ̀mí ara ẹ̀ gan. ara àtúmọ̀ rọ́bù ni alimálíkù ẹni ò ní nǹkan tẹ́nìkan ò lè bá a dùn. òun ni bàbá bàbá anábùa muhammed sallallahu alayhi wa sallam inú tàn nígbà táwọn kan dé tí wọ́n láwọn fẹ́ wó kàá bá wọn wá ní tájì ẹ̀ lólórí wọn wọn ní Abdul Muttalib ni kódà tí ó fi mọ̀ pé a mí ní business tí ó mọ̀ pa àgbà eré wa gbogbo àwọn rànkúnmi rẹ̀ kọ́ kó wọn lẹ̀ ẹ̀ là kó wọn tí ó bá ṣe kó ṣe Abdul Muttalib wa bá Abraha láti Habasha tó gbé irin wa ìtumọ̀ alamtara kaifa fa'ala rabbuka bi ashabi alfil anabi abdul abdul wa bá abraha pé ah ẹ̀dá kun wọn lẹ́yìn lọ́gà wọn afẹ́ rí yín pàtó náà gbọ́pọ̀ gara maka nìyẹn ẹ̀ ní kọ́ wọlé. nígbà tí abdulmutalibi ọmọ sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tí abraha rò pé ọba wa ọ̀tọ̀ ní ń sọ nítòun sọ ni pé wọ́n lè kóra nǹkan mi mi. ọ̀ mọ́ta ni ebi pè lágbà wọn <laughs> ṣe ń ọmọ ó ní nítorí pé òun ò wí nù o ó ní nítorí pé aná níbi tá à ń lọ ní aná rọ́bùl ìbìlì aná rọ́bùl ìbìlì èmi lèmi ní àwọn ràǹkúnmí tẹ́ kó wà ìnà lè ti rọ́bán yàmíyì ilé tẹ́lẹ̀ wá wó náà ọlẹ́ni ó ní bẹ́ẹ̀bà máa wò yín ran tẹ́ẹ̀bà fi máa wólé rẹ̀ àmọ́ ẹ̀rí àwọn ràǹkúnmí tẹ́ kó yìí aná rọ́bù àlèbí ẹ̀mọ̀ pé kò sọ pé òun lòun dá wọn rànkúnmí ìtumọ̀ rẹ̀ léde lárúbáwá nù àlùmọ́lẹ́kù ẹni ó ní nǹkan èmi lèmi ní rànkúnmí o ilé tẹ̀sílẹ̀ fẹ́ wó náà ẹ̀bọ́n lẹ́ni ó ní ana rọ́bù ìbèlè torí náà anabi ibrahim baba ńlá wa ọjẹ́wọ́ fọlọ́hún pé ìwọ ló ní mí o rọ́bì ìwọ ló ṣe kínní wọ́n ló ní mí o nítorí wọ́n ló lè fi mí ṣe òtúmọ̀ rọ́bùnù kọ́dà ìwọ ni gbogbo bí n ti ń jéèyàn ìwọ ni o bí n kí n má jẹ bẹ́ẹ̀ má ìwọ ni o gbogbo yóò ní jẹ́ kí ni rọ́bì ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ pé wọn bá tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ gbogbo ọ̀nà tí wọn náà bá mọ̀ pé èèyàn fi jí rẹ̀ bẹ̀ fọlọ́run fi jẹ́wọ́ pé èmi ò lágbára kankan ìwọ ló o hada min adabi adu'a nínú àwọn ẹ̀kọ́ àdúrà ní tẹ́lómi ọkàn máa wá ní àtàdúrà àtàdúrà àtàdúrà àwọn ẹ̀kọ́ gbà nínú tí máa má do agbánu anagba muhammed sallallahu alaihi wa sallam tọjọ ga wa nù ẹwọn tó lóun ó ṣe títí títí tọlọrun gan fi wá pé áá ó ti wá tó gẹ báyìí máa wá béèrè gbogbo nǹkan ọ̀fẹ́ torí náà eléyìí ń bẹ nínú ẹ̀kọ́ tá a kọ́ ń bi ọ̀rọ̀ anabi ibrahim pé rọ́bì ìjà ọ̀ẹ́sẹ̀ wá pé ntí mo fẹ́ ni o àmọ́ mo jẹ́wọ́ pé wọ́n ló ní mí o ọ̀bí ìjà alhada baladan àhìnà. àwọn anábì ọlọ́run àti gbogbo ẹni tí ọba jogun wọn pàtàkì jùlọ anabi ibrahim tó lù wá ní jàánà kalẹ̀ náà sí ìmáàmà àṣẹ ọ́nìkìnní àṣẹ ọ́nìlídà àṣáájú. fáwọn èèyàn asọ́njọ́ ní pé ọ̀tọ̀ ní lídà ọ̀tọ̀ ní kíní ọ̀tọ̀ ní rúlà bẹ́ẹ̀ bá jẹ́ lídà olóríire olórí dáadáa irú àdó àti ọmọ ìjáde lẹ́nu rẹ̀ ní ìjà aláàgá baladan àmìnà ìmọ̀ tọrọ pé kí lè tòun nìkan tó bí yòókù ọba lè dàrú léyìí tí ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ rúlà kọ̀tọ́rọ pé kí ọ dáa fún àwọn ọmọ òun nìkan àwọn ọmọ tẹlòmí ọba àmọ́ra yé gbé tí ọba jẹ́ bẹ́ẹ̀ iye èèyàn tí ń wáṣẹ́ nàìjíríà lónìí tó kàwé tí ò ríṣẹ́ àwọn kan sì ń rìsáàbù iṣẹ́ fọ́mọ tí ń bẹ ní jss kọ́dà wọ́n ń san sálárì fún un ní ti di ìparí oṣù kọ́kọ́ rẹ̀ máa jáde nu fáúchà ó sì mọ̀ pé ìtumọ̀ yíò ni pé ọ̀kan náà àwọn ọmọ tí ń rìn kí lóhùn ti ń gbé fáìlì kí ayé tiẹ̀ nu. No àmọ́ kí ẹni má rò pé òun mo jẹ láyé yìí o ọlọ́run máa bí ẹlòmíì látara àwọn ọmọ òun náà látàyé ń bì wọn ò ní lójútù wọ́n àdánran lọ lú èbó mìíràn lọ lú kínní kọ̀ náà gbogbo ẹ̀ gbogbo ohun tí wọ́n kó jọ òun náà yọ ba gbogbo jẹ́ ìwọ tí ọba sì rí bẹ́ẹ̀ èyí tó dájú ni págbòsí ò lè lọ lálùkìyàmà ẹ̀tọ́ tẹni tó gbà yìí bí sálárì ọdún kan lọ gbà bí ọdún mẹ́wàá ni níjọ́ tí sálárì ogún ọdún ò ní ràn mọ́ ni ó béèrè ẹ̀tọ́ rẹ̀ torí náà ẹ̀já jìnnà sábòsí o gbogbo ọ̀nà ẹ̀já jìnnà sábòsí olú ọ̀fẹ́ o ọlọ́ntọ́ sọ débi pé ẹni haram tó bólúmọ́ àlẹ́ ànàfsì èmi ní ọlọ́run lóhùn ọlọ́run ní tóun bá bóyàn sí kóòtù ó ní ó gbéhùn lọ but despite that òun gan ní haramu haramutu olúwalẹ́mi gan ní fẹ́mi ọlọ́run gan o haramu ni kí n sàbòsí. ọmọ anábì adamu ọmọ abo ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ sí yóò pé wọ́n lọ láfẹ́ ló fò kò rí bẹ́ẹ̀ o yẹn bá lọ láyé yàn yín kò ní lọ lálùkì yá mọ́ o gbogbo ọ̀nà tí àwa náà bá mọ̀ pé a fi ń mú nǹkan ní nǹkan mọ́ tiwa ìtumọ̀ àbòsí nu o gbogbo ọ̀nà tí yẹn bá fi ń ṣe kí ni tí ń mú nǹkan ní nǹkan mọ́ tiẹ̀ torí bẹ́ẹ̀ ìbò tá à ń wí corruption kankan ní gọ̀jọ́ máa yé ẹlòmíì corrupt yóò sún mọ́ bọ́ àwọn kan pé àwọn tó corrupt nù ìwọ ń kọ́ nǹkan ní nǹkan tí wọn náà mú má tiẹ̀ ń lábẹ́lé rẹ̀ ń náà <laughs> àbòsí ni òun tó ń lọ béèrè bí ọba rí gbà láyé yọ gbà lálùkì á má torí nu tó yẹ kémi àtẹ̀yìn ká máa ronú sí tẹ́mi máa ronú sí tí sì máa bà mí nú jẹ́ gbogbo àwùjọ tẹ bá ti rí tá n lè nà ká sẹ́nìkà àbẹ̀yàn méjì dáa wọ́n mọ́ ajẹ́pẹ́ gbogbo aládọ̀tí bọ́rọ̀ wa ti rí nàìjíríà mọ́ ara àwọn kan méjì nísìnyí bí àwọn olórí orílẹ̀-èdè wa nísìnyí buhari pẹ̀pẹ́ àwọn kan láàmúra àtọ́ba ipá wọn yíwọ́n ni o opposite lọ́lọ́run fẹ́ ká máa náwó sáwọn pẹ̀pẹ́ àwọn tí ọ̀dà ni àwọn tí ọ̀dà nu wa ni ojú orílẹ̀ ayé ànábì nù àwọn eléyìí ni ọ̀dà èyí tí àwa ń sẹlẹbírèjì ní sẹ́ni pé ah, táwọn kíní ah. àmọ́ mélòó ni wọ́n gbogbo àwùjọ wa àti àti national level àti state level àti local government level a máa nàka sí méjì mẹ́ta ni ń túmọ̀ pàwọ́ kan àti ìdáìkì ara wa gbogbo àwa yòókù ti gbà pé kíni jẹgudu jẹra la wa àti táwọn eléyìí ti yàtọ̀. <laughs> ọlágbára o torí àwa gẹ́gẹ́ ti ń dájọ́ fúnra wa nu èyí tó yẹ ni pé ní àwọn díẹ̀ yìí ni ọ̀gbọ́tọ̀ ọlọ́run ọ̀gbọ́tà nẹ́bí awíwíwíwí ọ̀gbọ́ àwọn díẹ̀ yìí ni àwọn díẹ̀ làwa ń lè nà ká sí pé àwọn tó dáa yìí indictment ni fún gbogbo ara wa pé gbogbo àìlà dáa kọ́lọ́nkọ́ máa sá sànú wa o ọlọ́njà wọ́n máa bẹ̀rù náà àwọn tí ó dáa bó tilẹ̀ òkun ó kéré máa àmọ́ ẹ̀rí pàtàkì jùlọ ọ̀rọ̀ àbòsí nítorí wàá bá fi sọ pé haram tó bólúmọ́ àlá nàfsí èmi gan ni ọlọ́run ní bábá séèyàn lábòsí kí ló wù kí ló ṣe bó lọ fẹ́ gbé lọ ọ̀tí ọlọ́run ní tòun ti pé kọ̀sẹ́ tí ó bí míhun náà èmi gan wá ní àbòsí o fẹ́mi ọlọ́run gan o haramu ni wọ̀jà àlùtùhù bẹ́yìn náà kún mọ̀hàrọ́mà olúwa ní nítorí ẹ̀ mọ́ wá sí ní haramu láàrin ẹ̀yìn náà tàbọ̀ làmú ẹ má bora yín sí o kò sí ní ń jábọ̀ sí ju mo ti wí ní èyí tí ó tètè yé wa òun ní kíni ìmú nǹkan ní nǹkan mọ́ téèyàn gbogbo ọ̀nà téèyàn bá fi máa dánwó ẹ̀ wò torí téèyàn má rò pé àwọn tí ń kó ńláńlá nìkan jẹ wọn ń ṣàbòsí èyí tí wọ́n mú mọ́ tiẹ̀ tí èsè tiẹ̀ ń náà kò lọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ni wọ́n bá dúró pé wọ́n gba nǹkan wọn lálẹ́ kìyàmá ànábì ti ní kò sí ní tó fi san mọ́ àfi kíni àfihàn àwẹ̀ gbogbo sẹ́ẹ̀rì rẹ tó ṣe bọ́ bá sì tán wọn ní pé lẹ́rí pé kò kù mọ́ kò tán o wọ́n máa múnú ẹ̀sẹ̀ tọ̀hún wọ́n máa kọ́ sí wọ́n lọ́rùn. àǹtí tí ń wò pé iṣẹ́ wọn ó gbé wọn àlùjá ńlá tọ́ba dọ́mà níbi tí sẹ́mi ò ṣe ti wá ṣe má. ọlọ́nkọ́ mọ́sá sànú wa o kọ́ṣàmánà wa o ọ̀tá wa náà tají pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ń tọ́ba jẹ́ pọ̀rọ̀ ń téèyàn ọ̀nà láyé tí ọ̀nà tán ni àbí mo ti wíńdò ní ẹlòmíì àbòsíhun ó kojọ òun gan kọ́ náà òun ni ó sì rojọ́ rẹ̀ òun ni wọ́n bí pé ó kojọ àwọn kan jọ máa gbádùn ẹ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́run ọ̀sán wa o torí náà àdó ẹ̀ ń tọ́ jó lórí ni ìjà aláàgá bàlàdání ẹ ọlọ́run gbogbo olú yìí bá ń fi lọ́kàn balẹ̀ ẹ̀ ni máa sọ orí yòó lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwa náà mọ̀rọ̀ ti ń jáde lẹ́nu wọn o ẹnìkan lẹ yorùbá lẹ yorùbá wa yìí náà ní àìní dákọ̀ọ́lù jọ̀hún ní ẹnìkan lọ polo fún pé òun fẹ́ jo lórí orílẹ̀-èdè mùsùlùmí náà ní ẹni tí ń wíyé o òun fẹ́ jẹ olórí orílẹ̀-èdè nítorí wọn ó ṣe ní táwọn àwọn ọmọ tí wọn ò ríṣẹ́ àwọn àwọn obìnrin tí wọn gbogbo ọsàṣírò gbogbo bóun náà ń parọ́ ní bóòtọ́ ní sẹ́mọ̀ kẹ́nu wọn máa dùn bí wọ́n bá ń wà tí wọ́n ń wà wọn. mo sì sọ níbi kan jọ ní òṣèlú ṣíṣe ṣe láńsẹ̀sì máa parọ́ o lẹ́yìn tí gbọ́ yé lónìí o gbàá ìkílẹ̀ bóòlù yẹn ti fẹ́ sòṣèlú tí ò ní parọ́ wàláì kò rí bẹ́ẹ̀ máa yẹ lè fi bò mí ń kọ́ ó lé ìlàlàdé yìí rọ̀ kí alikẹ́síbù halal lè síyáàsì yàrá mi bá ti ń sòṣèlú halal nírọ̀ èmi ọ̀mọ́ bí wọ́n bá mọ ohun wa bọ́lọ́hún ó ti bi ẹni tí ó sòṣèlú pé ẹbọ parọ́ ń jọba yìí bẹ́ẹ̀ ni ó bi wọn náà o tọ́ra ọ̀pọ̀lọpọ̀ òṣèlú ti rò pé láńsẹ́ẹ̀sì rọ ni ẹbọ́lọ́ náà mọ̀ pé olóṣèlú ni mí kò rí bẹ́ẹ̀ o má kí islam kọ́ yọmọ́ ọlá ní títorí pọ́ńsọ́ṣèlú ọ̀sá wí ogbon tí ó wí bí rọ́ ni bí òótọ́ ni èyí ń káwà fẹ́ lò àmọ́bi tí à ń lọ ni pé who is a leader and who is a ruler nínú ẹni tí wọ́n ń pè ní leader ni ẹni tí wọ́n lọ báyìí náà ẹni tó fẹ́ di olórí tó fi lọ bá yàn sẹ́mọ̀ pé orí pàṣáájú náà ni pé irú yìí la gbọ́dọ̀ wí fún kẹ́ bá wí fáwọn èèyàn gbọ́rọ̀ gbọ́ ẹgbẹ́ ẹnu rẹ̀ tán ẹgbẹ́ kí ni bàbá òwì òun gbọ́ ogbon tó wí òun gbọ́ ogbon tó wí àmọ́ sórí ogbe eléyìí tó ń wí nígbà tí ọba àti máa ṣẹlẹ̀ òun ó ti kú tó ń kí ló ṣe fún un nísìn. ṣé lídà ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn gbogbo ẹni tí ń bá ń wúrú wà àbí tí ń sọ̀rọ̀ nǹkan báwọn is not a leader ní bá ń claim ẹ̀. ànábì ibrahim tó lù wá ṣe ní ìmáàmà nígbà tí ọwọ́ abẹ́lẹ̀ wọn ní rabbi ja'al hadha baladan ah. amina gbogbo olú yìí olúwa bá ń fi lọ́kàn balẹ̀ ọmọ mélòó là nàbí ibrahim bí tábà <laughs> pé táwọn ọmọ rẹ̀ ní tún ṣe ìjà alhaza baladan gbogbo ẹni tí ọba fẹ́ já ṣáájú gidi irú àdúrà rẹ̀ ni àdúrà ẹnu nìkan sì kọ́ agbọ́dọ̀ rí inú òṣèṣì rẹ̀ náà pé ìjà ah, alhaza baladan amina pé olúwa ṣe gbogbo olú yìí bá ń fọkàn gbogbo olú yìí balẹ̀. wàrúzúk ahàlàhù gbogbo ẹni tí ń gbénu olú yìí mákàlà nàbí ibrahim ń wí o wàrúzúk ahàlà gbogbo ẹni tí ń bá ń gbénu olú yìí ahàlù gbogbo ẹni tó bá jára inú olú yìí sẹ́mi pé kò ṣeé ṣe kí ọmọ lọ́ta nu wọn <laughs> àbí ẹnìkan bẹ jẹ́ wà bàbá ẹgbẹ́ nìkan ò ní lọ́ta anabi muhammed sọ̀sọ́lọ̀ nǹkan ẹ̀kọ́ lọ́ta mẹ́ka anabi ibrahim òwò yìí hùn ẹlòmíràn fẹ́ lè pé bàbá rí ọ̀nà tàtẹ́gùn òfin ní fẹ́ sílé àwọn political opponent rẹ̀ pé ẹ̀dínà àtẹ́gùn kò gbọdọ̀ lọ́dọ̀ tí torí wọn ò ṣe tiwa mùsùlùmí èrò ronú báwọn gbogbo ìtẹ́ ń gbọ́ pé politics lọ́kọ́ yín islam lọ́kọ́ yàn ẹ̀jẹ̀ alahada baladani amina gbogbo ẹni ọba já ṣáájú àdúrà tó gbọdọ̀ máa jáde lẹ́nu rẹ̀ ni gbogbo olú yìí olúwa bá ń fi lọ́kàn balẹ̀ wọ́rùzúk àhàlàwù gbogbo èèyàn bẹ̀ ọ̀tá ni ọ̀rẹ́ ẹ̀hún ni òun máa rí ni òun ọ̀ rí ni sọgbẹ́ mẹ́ta yìí náà wọ́rùzúk àhàlàwù rìnnà samarọ́ọ̀jì. a olúwa wọ́n jẹ́ jẹ́ ìmú rìzíkù àásìkì bàǹsáàsìkì tí wọ́n máa jẹ pàtàkì jùlọ mẹ́nà sàmárọ̀ nǹkan èso èso tí wọ́n ń jẹ ń gbà wọn. níta nàbí Ibrahim ń béèrè. kódà ń gbà tá nàbí Ibrahim wá wò ó pé à yín ṣe máa wá torí pa ń pè kínní kan ní alẹ́ ìtìdáú fi dùnà nínú iná ńgbà tá à sọ̀rọ̀ àdúrà lónìí ká tún yà lọ bẹ̀rù náà nínú tó lu òsì fẹ́ àti sọ̀ńtọ́lọ́ ń fẹ́ lẹ́ẹ̀kan min àdábí àdùá nínú tí ìjádù ọgbà tọ́lọ́wọ́n ọ̀fẹ́ òun ni alẹ́ ìtìdáhù fi dùá kéèyàn máa kọjá àlà ń bi àdùá kéèyàn máa ṣe kíni kọ́ máa kọjá àlà níbi àdùá kọ́dọ̀ náà lè bínú sí yàn kíni tó máa kọjá àlà nítorí ọmọ pé kò sínú ètò ọlọ́run ọlọ́run èsè kọ́ máa ní kọ́lọ́run èsè fún un kéèyàn kóun fẹ́ bímọ nísìnyí ọlọ́run wọn ní gbogbo nǹkan lọ lágbára àlákùlé iṣẹ́ ìkọ̀dírù àmọ́ wọ́n fẹ́ níyàwó kò sì sí ọmọ fún un kò sí ntọ́lọ́wọ̀n lágbára ọlọ́run kọ́ba kọ́ba àmọ̀pọ̀ lágbára ló ti fi ṣe rí àmọ́ ti ní kò sí nínú súnà òun tó wọ́n máa kọ̀ntínú súnà òun ni pọ́kùnrin àtòbìnrin ọ́ pàdé kẹ́yìn yòókù tó máa wáyé àmọ́ kẹ́ bá a mọ̀ pé mo lágbára ọwọ́ àṣẹ gbogbo orú yòókù tí ọmọ wá sí làákà yìí náà obìnrin tí ọ̀sọ́kùnrin tó súnmọ́ ọyọ ànábì ìsálára rẹ̀ ọkùnrin tí ò sún mọ́bìnrin ọyọ̀yà ńlá wa Hawa lára bàbá wa Adam hmm? kí ló dúkù èyí tó wá kù ni pé ọkùnrin àtobìnrin bẹ́ẹ̀ bá wá papọ̀ náà ẹ̀ máa bímọ èyí ń lọ́ wá ní yọ kọ̀ǹtínú súnà tó wọn lọ́hùn àwọn tó wọn ó jẹ kọ́ yàtọ̀ lòun ti ṣe kínní lòun ti jẹ wọn yàtọ̀ kéèyàn wá pé òun ládùúgbà kan wọn ní kò sí ní agbára ọlọ́run ọ̀ka àdàmínà lè àtìdá yìí. fi dùn àwọn tó lù ọ̀fẹ́ ni o àbí ike gbòòrò àwọn àdúrà àdúrà àwọn àwọn tá a máa ṣe fúnra wa tá a ń tanra wa àwọn náà ẹ̀mí kú láéláé kó fi jọta ní. ìgbọ́ ọdún ọdún kan ní mélòó nìkan nìkan ló. gbogbo àwọn eléyìí mínàlẹ̀ ẹ̀tìdá mínàlẹ̀ ẹ̀tìdá ìfìdùnà tá a nàbì ti wọ́ọ̀nù ẹ̀mí rẹ̀ ẹ gbọ́dọ̀ kọjá àlà kọ́dà bẹ́ẹ̀ bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run. mínàlẹ́ àti dáàfi dùn á oníkéèyàn má lẹ́kọ̀ọ́ kọ́ má lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run tó dáa olúwa fẹ́ kó ṣe nǹkan báyìí bọ́ọ̀ báyìí ṣe ń jọba yà fẹ́ mọ́. ní nàìjíríà iná làwọn èèyàn ti ń sọrú ẹ̀. هذا من الاعتداء في الدعاء ìkọjá àlà nínú ẹ̀rí eléyìí anábọ̀ muhammed sọ̀rọ̀ sọ́lá nínú àwọn sọ̀hábí ànábì sọ kan gbọ́tọ́mọ rẹ̀ ń bẹ lọ́hùn jọ kan kíni ń wí aláhùnmá ìní asálùkà gọ́rùfàtàn fìlìjánà túlù ha kada wà árùbù ha kada bá ń kọ́ yàrá kan lálìjánà kọ́ ga tó dèdè yé mítà báyìí kọ́ fẹ̀ tó dèdè yé báyìí bá fẹ́ wọ ọbẹ̀ kọ́ yàrá wọn gbígbà sí ń ṣe sàhábẹ́ ìwà gbọ́ tọmọ rẹ̀ ń wì báwọn ti yàtọ̀ fún wa nù ọwọ́ ajágbe mọ́mọ́ yìí yá níta nẹ́bi kìlọ̀ fún wa ni ọ̀là nẹ́bi ti sọ kalẹ̀ pé àwọn kan padà dé yà àtẹ̀dúnà fi dùn án wọ́n máa kọjá la àdúrà náà wọ́n sì láwọn ń ṣe wọn pé bí nǹkan mi ò fi ẹ́ fi àdùnà àdúrà náà wọ́n láwọn ń ṣe o wọ́n sì ti kọjá la ọlọ́run torí náà wọ́n máa mi bọ́ọ̀ bá bẹ lọ́hùn sálíláhà jẹ́ náwó kìtàbí pípé kọ́lọ́hún ò fi ọ́ wà lìjánná ó sì ọ̀dà mà àmọ́ ilé tó ga tó báyìí ilé tó bẹ̀rẹ̀ tó báyìí iye ilẹ̀kùn rẹ̀ rí báyìí nínú àwọn àkọjá àlà ni lálìjánná torí náà káwa náà fojú gbogbo níta bá fi ń kọjá àlà different examples tí mo ti fún wa yìí láwọn ọ̀nà ìkọjá àlà táwọn ẹgbẹ́ kọ̀ fún wa sallallahu alayhi wa sallam. wọlé ẹlmọ ẹnda lọ bóyá ru eléyìí lọ wá sí ìròrí baba ńlá wa anabi ibrahim aleyhi salam nígbà tó ń wá ń pé kọ́lọ́hún gbogbo èèyàn lẹ́mìí balẹ̀ ń maka kó sì ṣe jẹ ìmú fún gbogbo èèyàn òun ọ̀fà yàfi sí àwọn tí ń kọ́ kóhun tó máa wá bẹ tí wọ́n ń kọ́ tiẹ̀ to common sense ọmọ lóòótọ́. eléyìí ló wọn sẹ́mu pé àwọn míì ń bẹ tí wọ́n tẹ̀ láwọn ọgbà pọ́ lọ́hùn bẹ ẹ́ free think àbí ilẹ̀ ń gbè wọ́n pé àwọn ọ̀tẹ̀ gbà pé ọlọ́hùn bẹ ẹ́ wọ́n sì mí ẹ̀jẹ̀ òsì gbẹ́ mọ́ wọn lára pé àtọ́ yẹ kéèyàn tó máa tọrọ àdúrà fúnra àwọn eléyìí pé kọ́lọ́hùn ọkọ̀ sí táwọn eléyìí náà máa jẹ tòkè ní bá jẹ wọn ọlọ́run tí wọ́n yó tán ǹjẹ́ ọ̀fẹ́ ni wọ́n yìí ṣe allahu adam bóyá yìí ni bàbá ńlá wa ibrahim rò ló fi wá sí kọmọ sí pé mọ́ni àmẹ́nà mẹ́nu á ọlọ́run nkọjá là o èrè gbogbo wọn náà mo fẹ́ kó o ṣe é fún àmọ́ àwọn tó bá gbọ́ tí ẹnu wọn ní o a sì máa wá pé kọ́ a máa bẹ̀ lọ́hùn fẹ́ni tí ń takò kọ́dà ọlọ́run wa ní hùn mọ̀n àmẹ́nà bíláhi wàlẹ́ omi àkẹ́rẹ́ ànábì ibrahim wí bẹ́ẹ̀ àwọn ẹni ọba gbà ni o tọ́gbà pé wọ́n lọ́hùn jọ́ lọ́hùn tó sì gbà pálí kìí àmà ń bẹ̀ yẹn ni pé tó jẹ́ múmi ní òdodo kódà olúwa ni kọ́ọ́là wà máa ń kàfàrà olúwa ni kọ́dà ẹni tí ọba gbà tiwa náà ṣé láyé yìí àákẹ́ yọ jẹ yóò mú yọ gbádùn kọ́ọ́là wà máa ń fa ùmọ̀tẹ́rù kọ̀lílà ẹni tí ò gba tòun ọlọ́run tó ṣe kèfèrí náà àti free thinker àti èyí tí ò free thinker àti ẹni tí ń kíkan dá kan sí àti ẹni tí ò tí ò tiẹ̀ gbà pé kádàrá kan bẹ gbogbo ọ̀nà táwọn yẹn fi ń kẹ́yìn sí tọ́lọ́run ọ̀mọ ń kàfàrà fa òmàtìrìhù olúwa ní màá jóun náà gbádùn màá jóun náà ṣe kíni kò gbádùn àmọ́ kíni kò lè díẹ̀ náà ni o bilọ́níà tí ọ̀ ṣètò lọ́hùn kọ́ ṣé díẹ̀ náà nù wọ́n máa wò pé àti ẹ̀yí pọ̀ kọ̀ pọ̀ ló sùn wọn tọ̀ lọ́hùn kọ̀ lílá ni kọ́dà bí yẹn ní tírílíọ̀n tí ó sì ṣètò lọ́hùn gbogbo gbádùn tó gbádùn kínní kọ̀ lílá torí pé kọ̀m̀píàtò ìyà tí ó jẹ lálìkìyàmà gbogbo bilọ́níà òpin ẹ̀ ntí ìgbádùn bílíọ̀n àtó fọ́tí yìí yọ́ta dàgbà ó yóò sì débì kan tó gbé àwọn dọ́gbò ìfún gan gbé ẹmẹ́jẹ wọn jẹran mọ́ o wọn gbọ́dọ̀ jẹ kọ̀jẹ́ ilé jẹ nǹkan kan gbé wọn bá dàgbà tí ó ti tè kú láyé gbé wọn bàbá wọn gbọ́dọ̀ mu ṣúgà mọ́ o wọn gbọ́dọ̀ jẹ mílíkì o wọn gbọ́dọ̀ jẹran o <laughs> gbogbo ẹ̀ ló sì gbé ńlẹ̀ yìí kò sì gbọ́dọ̀ jẹ́ yóò wá lọ àlìkìyàmà lójọ́ tó ṣe pé ní wà ìnà yawman ẹ̀ńdà ọ̀bì kàkà àlìfisànà sí mímá tí ọjọ́ kan máa ṣe déédéé a thousand years yóò máa jí àlọ́gbèrè kọ̀lílá kí gbogbo bílíọ̀nù ayé kọ̀lílá ni ó kéré tó máa nẹ́bí adama bá ní ìrònú fa umatiruhu kọ̀lílá olúwa ní ìwọ ibrahim kọ́dà ni tí ó ṣe kẹfẹ́rí náà fa umatiruhu kọ̀lílá òun náà máa jẹ́ kọ́ gbádùn àmọ́ gbogbo gbádùn rẹ̀ kọ̀lílá díẹ̀ báyìí àṣìyàn ìwọ́n tí wọ́n máa dà á kíkọ́ àánú wa pé kọ̀lílá ni wọ́n àwọn àdúrà eléyìí ni wọ́n ń kọ̀ǹtró bílíọ̀n ẹ̀ kọ̀lílá ni. kọ̀ǹpútà ń ti ń retí rẹ̀ ní yàrá kìyàmọ́ yọ gbàgbé gbogbo ẹ̀ rárá kò ní kò ní dijọ́ kan tí ẹ gbàgbé gbogbo ẹ̀ nítorí wọn náà fi mọ̀ ni pé ọlọ́mọdé yẹn ọ̀rá padà sí ibú bẹ́ẹ̀ bá ti lówó tí ń jẹ ńtọ́ da tí ń lo ńtọ́ da rí tọ́ wá yíwọ́ fún un ọ yẹ kí wọ́n bá pé ọmọ èèyàn kọ̀ líláyìí tí ọba rí bẹ́ẹ̀ lójú rẹ̀ ni ọ yẹ kí tí èkú kí ọmọ rántí kínú rẹ̀ ó sì máa dùn bá ah, òun ti jáde rí <laughs> àbí tọ́wá sì fẹ́ ronú ó sì máa lè ronú mọ́ ẹ̀ ńjọ́ tẹ́bi bá ń pa pa àti yórí tẹ́bi ó sì máa pa mọ́ tó ṣeéṣe ẹsẹ̀kẹsẹ̀ kí ó gbàgbé gbogbo kọ́lá bẹ́ẹ̀ nìkan gbà dákun ẹ báàlìkì amẹ́nà ti rí nu yọ gbàgbé gbogbo ẹ̀ gbogbo gbádùn táyé yẹn yọ gbàgbé eléyìí ni ká fi rán ra wa létí àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ní ọmọ ànábì ádámà kan máa dààmú ara wa unnecessarily ntọ́ dájú ni pé kò sí ẹ̀rí kan tí ó tọ́ wà contrary to that wípé bẹ́ẹ̀ yẹn bá ti kú láyé yìí yóò tún máa wá mọ̀ ní tí kan ń ṣe yọ wá concerned pẹ̀lú kí lọ́ máa ń jẹ kí ni bó làwọn ìyàwó òun rí lẹ́yìn ǹjẹ́ wọ́n ń fèsì ti tayọ gbogbo wàhálà ẹlòmíì kẹlẹ ẹlòmíì ó tún pè àwọn ọmọ rẹ yìí tó ń bá lọ tán ẹ gbọ́dọ̀ ṣe kí ni kí lọ kàn jẹ kọ́dà ẹlòmíì ó pè àwọn ọmọ rẹ kalẹ̀ tó bá ti dàgbà pé ìwọ mo sì mọ̀ pé òní fẹ́ ṣe fìdáwù ìyọ̀ǹda ọ̀ lè mọ̀ mọ́ kò sí ọ̀ tiẹ̀ lè mọ̀ bí wọ́n ń ṣe fìdáwù náà yes that's the truth. èyàn yọ̀ǹda fún ọwọ́ bá ṣe kínní lẹ́yìn mi tọ́ba pé àgbọ̀ ìsìn wa yé débẹ̀ ni kàràhàn yóò mọ̀ níwọ̀n àbíkọ́jọ ẹ̀ má sí i tí ọba ti lọ ọ̀tán nù kí ni wọ́n ń ṣe lẹ́yìn rẹ̀ wọ tiẹ̀ níwà wí àmà tí wọ́n ń fèsì lọ́hùn ti ju ẹ̀ rántí pé sẹ́nìkan ṣe fìdáhù sẹ́nìkan ò ṣe fìdáhù mọ́ ìlú sọmọ kan rí lèwe lọ sọkàn ò sí àwọn kan ọmọ gbọmọgbọmọ kí lọkàn jẹ mọ. lọ́rọ̀ àlùkìyà máa kọ̀m̀pìà tó ayé bó ti rí nu bó ṣe kéèyàn understand ìgbésí ayé àti tòun nù. torí náà olúwa ní fáwọn màtíàhù kọ̀lìlà. yóò gbádùn o àmọ́ díẹ̀ náà ni o kọ́dà bó ní bílíọ̀n kọ́dà bó ní tírílíọ̀n. lẹ́yìn eléyìí in the aftermath thumma at-tarru at-tarru ìtumọ̀ tẹ̀rọ̀ lédè lárúbáwá òun ni bí ìgbà tí wọ́n gbá àyàn lẹ́gbẹ̀ẹ́ pé kọ́rí síbẹ̀ ń ẹni tí ọ̀fẹ́ lọ olúwa ní at ń fọ́ sí ẹ̀ wọ́n ti lágbára ìlà àzáàbìnà lọ́bìyàná ìyẹn ni pé àṣẹ ọ̀rọ̀ ọjà nẹ́mọ̀ ò nídìí tíkẹ́ẹ̀tì pé a ní tíkẹ́ẹ̀tì kò nídìí wọ́n bọ̀ ọjà pé a èmi ò gbá èmi ò ná èmi ò gbá tíkẹ́ẹ̀tì kò nídìí àtọ́rùhù ìlà àdáàbẹ̀ olùwà ni màá fọ́ọ̀sì ẹ̀ lọ́bẹ̀ kọ́dà bí ọ̀fẹ́ lọ ed tìrọ̀rọ̀ ed tọ̀rọ̀rọ̀ ìlà àdáàbẹ̀ náà wàbí sá àlùmọ̀sí ò olùwà tún pìkì ọmọ ànábì ádámà wàbí sá àlùmọ̀sí rẹ̀ kọ̀m̀pútà gbogbo tó lòún gbádùn láyé yìí bí sá ibi tó padà sí ìburú ọlọ́run tó ń kánú wa ìfáwọn màtí ọ̀rọ̀ kọ̀ líla ń lòótọ́ àmọ́ ibi tọ́rọ̀ rẹ̀ padà já sí yìí wàbí sá ibi tó yẹ kéèyàn ọ̀hẹ́ndọ̀ sí kọ́ yìí ibi tó parí ẹ̀ sí ìburú lẹ́yìn tí ń jẹ́ àpadà sí ibú kọ́nùkọ́ sọ wa ń bẹ̀. torí náà eléyìí ni àdúrà bàbá ńlá wa anábì ibrahim aleyhi salatu wa salam tó sì ní ẹ̀kọ́ nínú tó pọ̀ àwa náà pàtàkì jùlọ ọgbẹ́ni tó bá wà níwájú kọ́ mọ irú bó ti yẹ kí pínkì aṣáájú ọmọ rí kọ́dà àdúrà aṣáájú ọgbọ́dọ̀ yàtọ̀ fàdúrà ẹni tí ọ̀ṣáájú o ìwọ ọgbọ tọ ara ara ń tí ara sacrifice pé ẹ máa tẹ̀lé mi òun ni pé ó di ẹni gbogbo èèyàn kìí sáwọn ọmọ tiẹ̀ nìkan ló ní ọmọ kìí sáwọn ìyàwó tiẹ̀ àwọn ìyá rẹ̀ nìkan lọ́kàn ọmọ bàbá ti mọ̀ pé ò nírú quality yìí pé ẹ má tì mí síwájú ẹni ọba jẹ́ ṣáájú bólú àti sànẹ́bí ibrahim rọ́gbèjàl àgà baladan wàrúzọ́k àlàó mẹ́nà sàmàrọ̀ mọ̀gbẹ́ ní tí a bá tì síwájú ta wá rí i pé bí wọ́n bá kó nǹkan mẹ́wàá wá méjì ni ó fi hàn wá ó rí sáfù mẹ́jọ báwọn ọmọ tiẹ̀ èrú lànà kìí ṣe lídà aṣáájú gidi kò ní í ṣe báwọn tó bá jẹ́ ìmáàmù aṣáájú dáadáa yóò jọ àkọ́kọ́ aṣáájú anabi ibrahim aleyhi sọ́lá tó sọ́lá gbogbo ní tí irú nǹkan báyìí bá kángun sí lọ́dọ̀ òun làwọn àlùfáà ń jọun fi máa rí ipò ìjásáájú àwọn a gbẹ́bí àdánwò tí ẹ bá ipọ́ bá di kàráǹgídá àwọn ètẹ́rí gbà yorùbá àwọn máa ń tí ó túmọ̀ bí ẹ bá sì wá mọ̀ pé wọn ò lágbára rẹ̀ kọ́mọ̀ ò lè kínní wọn ò lè ara rẹ̀ bọ́ ò kódé yẹn lè jẹ́ ni ọlọ́run ó lè já àfa bọ̀tí ọba ní kọ́lítì yìí wọn èyàn tijú rẹ̀ nínú àwọn tó bẹ̀rù ọlọ́run jù òun ni abu garil gbèfari nínú àwọn sọ̀hábì anabi sọlá sọlá tó ní bẹ̀rù ọlọ́run jù tó ní ìkàyé ìráyé òun ni abu wa abu garil ẹ bá mọ abu òun lọ padà kó jáde kó madina láyé ọ̀fùnmánu bin afai ìgbà ayé tẹ̀ ń jẹ́ ìjẹ́ pọ̀ àwọn olè bá yín gbénu òlu yìí máa ń lọ gbé outskirt madina ibẹ̀ ní kudeba ayé mélòó náà wọ́n sì ń jẹ́ ń jọ̀hún náà ayé wọn gun rànkúnmí wọn gun nǹkan kẹlẹ́ ni wọ́n tún ti pọ̀ jù lójú àbúdárì àbúdárì ẹni ọbẹ̀rù ọlọ́run ni lọ́ra yé sá tí ò lè kówó jẹ́ bọ̀tíńjọ́ tó wá àpòròchì ànábì pé sọlá ọ̀sọ́lá ń pè á wà nẹ́bì mórí tọ́ yẹn lámọ́yín pé kò ṣe nǹkan báyìí mórí tọ́ yẹn lámọ́yín kọ́ lọ mú tó báyìí lọ kọ́ lọ ah èmi náà lè ṣe ànábì ní ìnáka múró ń dọ̀ẹ́ ìnáka múró ń àbúdárì leadership quality dọ̀ẹ́ fún bẹ̀rù àbúdárì ẹ̀ṣẹ̀ dọ̀ẹ́ fún bí ẹ̀sìn kọ̀lẹ́ bí ẹ̀sìn kọ́lá kọ̀lẹ́ bí bàtà nẹ́bí àṣẹṣẹ pé àwọn qualities kan bẹ tí leader gbọdọ̀ ní òní mọ́kòbára rẹ̀ ẹ̀nàkàmọ́ òun da'if. ọ̀rọ̀ á di pé àwọn wa ń sáré kí alẹ́ pósítà kọ́dà àwọn ọmọ ẹlòmíín pààyàn torí kọ́ba kọ́ba jẹ́ ń tí o lè jádánwò fún un. mùsùlùmí lẹni tí máa ronú differently torí pa wà ní basis agbọ́dọ̀ máa wo pé báwọn kan ti ń ṣe àwọn tí wọ́n gbà pálí kì í àmọ̀ kan bẹ́ẹ̀ ọlọ́nkọ́ máa ṣàṣe àmàlẹ́ nìkan kan wà o mo pe lórí ayé àyínà àkàdó báyìí náà tọrọ ti lọ inṣàlá á lè bẹ̀rẹ̀ lọ́la jù báyìí lọ bí ibnilahi ta'ala. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين